na aya ilé tí a fẹ́ wò ránṣẹ́ láàárọ̀ yìí òun náà ni aya tó ní ṣe pẹ̀lú ààwẹ̀ wa àyà tó lọ́wọ́ bá là tó pa wá láṣẹ pé kí a gbáwẹ̀ kí làwọn ẹ̀kọ́ eléyìí téèyàn lè kọ́ ń bẹ̀ òun ni tí a fẹ́ sọ. olúwa wọ ẹlẹ́dàá wa ní a'udhu billahi minash shaitani rajim ya ayyuhal ladina amanu. كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون سورة البقرة آية 183 آية yìí òun ni ọlọ́run bá fi já mọ̀ wípé ọ̀ràn èèyàn ni ààwẹ̀ fún àwa mùsùlùmí gẹ́gẹ́ bí a ti ṣe gbọ́ lánàá wọ́n ti kéde fún wa lórílẹ̀-èdè nàìjíríà wípé wọ́n ló sùn ní stéètì mẹ́ta ìgbà tí wọ́n tó fi rinlẹ̀ tó lóòótọ́ ni wọ́n rí nígbà yẹn náà ni ẹni àbọ̀ ọ̀nà ló tó ànáhùn sòtọ́ọ̀nù òsì lára nù wọ́n wá dẹligéètì dẹ́pútì wọn òun ni ẹni àbọ̀ ọ̀nà tí ó ànáhùn so eléyìí jẹ́ àmọ́ yìí pé àwa mùsùlùmí nàìjíríà ó ti di ọ̀ranyàn kí àwa náà kí á ṣe kí ni agbáwẹ̀ ẹ̀rí àwọn ìlú wa ń gbégbé fúgbé kan káàkiri ìlú kan Ghana Tanzania Pakistan Indonesia àwọn fẹ́ bẹ̀rẹ̀ àwẹ̀ tí wọ́n ní thursday pé oṣù kan náà lájọ́ ń lò wọ́n sàfẹ́ justify àbá àwọn tí ó ti mọ́jọ́lẹ̀ tẹ̀tọ́ lọ́wọ́ bá ti dójú ti wọn ná wọ́n ní lágbàńlá ayé kò síbi tí oṣù lè ti yọ lánàá He claimed that nowhere in the world that the new moon would be seen, would be sighted, but Allah defeated them on that issue. So ẹni tó bá sọ pé òun ní gbàwẹ̀ ní Nàìjíríà tọ́ ọlọ́run bá ọmọ yẹn ju àlámọ̀rí wọn. Náà ní tó kíkì ní àyà yìí ń sọ fún wa, ọlọ́run ní yá ayọ́lẹ́bí náà mọ́nù, mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo, kutiba alaykumus siyam ọlọ́run ní àwẹ̀ ọ̀ranyàn ní lórí yín àti tí lọ́ranyàn fún yín káàmù àkútìbà alẹ́lẹ̀bí náà ní kọ̀bùlẹ́kùn bá a ti ṣe sí lọ́ranyàn fáwọn tó ti wá sáájú yín làálàkún tẹ̀tàkùn tẹ́bà lè jẹ́ olùbẹ̀rù ọlọ́run ọlọ́run ọba for you as it was ordained for those before you so that you might be pious ìtumọ̀ àyà yẹn lóyìnbó nìyẹn náà kí wá ní àdúrótò alimustafada àwọn ẹ̀kọ́ wò la fẹ́ kọ́ látara àyà yìí wọ́n ní àkọ́kọ́ àdúrótò alìmọ̀níyà wà tẹ̀rìbàwíyà ẹ̀kọ́ tó ní í ṣe pẹ̀lú ìgbàgbọ́ àti ìkọ́nilẹ́kọ̀ọ́ wọ́n nítorí pé fàìdíyàtù síá wàtẹ̀síròfò lè ó mọ̀ bíi wípé ààwẹ̀ wọ́n tó lọ́ràn yàn fún wa wọ́n tún wá fi fún àwọn ọmọ yìí le so the first lesson for us is lesson that has to do with faith and also uh, training or education wọ́n nítorí pé ọlọ́run ọba aláàfin ààwẹ̀ lọ́ràn yàn ó tún wá fi ṣe àpọ́nlé fún àwọn mùsùlùmí pẹ̀lú pé ọlọ́run bá ní kutiba aleikum wọ́n ní eléyìí ń kọ́ yadullu ala al-wujubi wal-ihtimam ń tọ́ka sí ọ̀ranyàn àti ìṣe pàtàkì ààwẹ̀ wa fi takrimu lil-mu'minin bìnìdáìhìn ìwáṣí al-iman wọ́n níbẹ̀ náà ni ó tún wá jẹ́ àpọ́nlé fáwọn onígbàgbọ́ òdodo pẹ̀lú pé kí ni ọlọ́run bá wọ́n ní ìròyìn iman So that these facts are clearly shown the compulsory aspect of Siam and also how we should pay adequate attention on it. And it also gives honor to the believers where Almighty Allah addressed them with the quality of faith. Number two, Abiyalé Kejì, wádàtò rìsàláti àsàmọ̀wìyà ayà yìí tún tọ́ka sí pé ẹ̀rí kùránì tọ́lọ́wọ́n bá sọ̀kalẹ̀ láti sánmà mẹ́sẹ̀jì kan ṣoṣo ni ń gbogbo àwa mùsùlùmí pátá inú jẹ́ pé tí mùsùlùmí bá sọ pé òun ní tẹ̀lé ayà kan àmọ́dé irú islam tó ń fẹ́ kílèmù yẹn kìí ṣe islam tí ànábì mú wa mọ́ sallallahu alayhi wa it also teaches us that Islam or Quran is a universal message for all the Muslims. We must all accept it and obey the instructions of Allah. Wọ́n ní torí pé kí ni kàmọ̀ kútìbà alàlẹ̀dínà ní kọ̀bùlẹ́fọ́n ìṣàrọ̀tún ìlà ánà síyàmà ìbádàtún kọ̀dímọ̀tún mímọ̀ yàdúlọ̀ aláwádàtí mọ́sílẹ̀ ìṣàrọ̀ yìí wà á na á nínú àyíndì lọ à wọ́n ní ọlọ́run bá tó ní kàmá kò tí wà alẹ́lẹ̀ dínà mi kọ́ mi lè kàn pé gẹ́gẹ́ bá ti ṣe ṣe ní ọ̀ràn yẹn fáwọn tó ti wá ṣáájú yín eléyìí wá ń jẹ́ kí ni ìtọ́ka sí lọ síbi wípé ààwẹ̀ gbígbà o ìjọsìn tó ti ìjọsìn láéláé àwọn tó ti wá ṣáájú wa náà gbàwẹ̀ nínú ẹ̀ náà ló wá ń tọ́ka sí wípé orísun ibi tí àwọn òfin yìí ti wá orísun ẹyọ kan náà ni ìran ní látọ̀dọ̀ Allah eléyìí tí ànábì Musa gbà wá eléyìí tí ànábì Isa gbà wá gbogbo ẹ̀ pátá àti ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọ̀dọ̀ Allah nìkan náà ni gbogbo rẹ̀ ti wá sọ àwọn èèyàn ló kàn lọ ń yí padà bí àwọn Júù àwọn Christian So it also teaches us that all sources of law came from Almighty Allah. It is only from people that have adulterated it, like the Jews and the Christians. Wọ́n ní ẹlẹ́ẹ̀kẹta ń bẹ̀ tàkíkù takwa wà gáyà tó alkubro. Áyà yìí tó ń jẹ́ ká mọ̀ wípé ó jẹ́ ká mọ̀ òdodo tó ń pè ní ìbẹ̀rù ọlọ́run. Tí òun náà sì ní tó ga jù tá gbọ́dọ̀ mọ̀ wá, tọ́lọ́mọba aláàfin ni làálàkún tẹ̀tàkùn yọ pé kẹ́ ẹ bá jẹ́ olùbẹ̀rù ọlọ́run that the the peak the highest level of our achievement on earth is the reality of God's consciousness kábẹ́rù ọlọ́run òun nípa tí gbogbo téèyàn lè wá wọn ní ilé ìwà ń túmọ̀ sí pé ànàfíà máa mọ̀dìrọ́ta tó lè tẹ́rí bí a ti àgbọ̀nmí rẹ̀ ó ń jámọ̀ yìí pé ààwẹ̀ ó jẹ́ ilé ẹ̀kọ́ ìmọ̀ọ́rẹ̀ ọkàn tàbí fasting is a moderate is a school where it trains the art. wa muraqabati Allahi fi and also it creates into our, our heart to be acknowledged of Allah's awareness of whatever we do secretly or publicly àwẹ̀ ń já mọ̀ pé ọlọ́run ọba ń sọ wa ogun tá a bá ń ṣe ní kọ̀rọ̀ àti sáǹsì ní gbangba gbogbo ẹni ọlọ́run ọba rí ó ní ẹlẹ́ẹ̀kẹrin fẹ́síàtò náà wà dọ́kítì ṣàwà àwẹ̀ ó tún jẹ́ ká mọ̀ wípé ó ń fọ ẹ̀mí wa mọ́ ó sì ń jẹ́ ká ní ẹ̀yìn tá a lè pè ní discipline ká lè kó ra wa níjánu kúrò níbi àwọn nǹkan tá a fẹ́ níta pé àwẹ̀ wá sí ni wa kálí kura wá ń jánu ó ní àfihà yàtòrò àìdáta ṣàwáàtì àdáta ṣàwáàtì wàyò ájúbù náfà wàyò àwédò ha àsọ́bùrọ̀ wà lè ìndìlá ó ní àwẹ̀ àwọn nǹkan tá a mú ń gbádùn àwẹ̀ gbé kúrò lára wa ó wá ń kọ́ ẹ̀mí wa ó tún wá ń fi ń rè wá ó ń pèsè àwọn kan wa fún kí ni ká lè máa ṣe sùúrù àti ká lè kóra wa níjànú. That is fasting has cut off all what we like, our desires, and it trains our heart and prepares it for the patience and discipline. So pẹ̀lú ògbọ́lọ́ níbi ni a dúró sí ní àárọ̀ yìí, a máa tẹ̀síwájú lórí àlàyé nípa àyà yìí ní ọ̀la àbí ọlọ́run ọba wa eléyìí tí a gbọ́ yìí ó jẹ́ ó ṣe wá láǹfààní dáadáa láyé ń bí àti lọ́jọ́ gbẹ̀ǹdẹ̀ àkìyàmà subhanaka wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk assalamu alaikum wa rahmatullahi wa barakatuh